أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقفهم ولا مبا أترى كي من وساج ونبي ومحمد صلى الله عليه وسلم كانوا مبا وصحابة لكسل مبا وبا في دادة ليلة ناي أبي الله مبا لتولا olùkọ́ wa ọlọ́ba wa sanwó ní ẹ̀sán olóore àwọn òbí wa ìdùnnú gbogbo gbà ọlọ́kùnjọ́ sáré mọ́sàn bá wa ṣe fún ọ bíramọ́tì iye arahamu rahimin ah, bákan náà abẹ́ ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa lílọ bíbọ̀ wa ọlọ́run jẹ́ ọmọ ìjásí rọrùn ààbò rẹ tó dájú dákùnjọ́ jáde ọlọ́run jẹ́ kọ́mọ wa pẹ̀lú wa bíramọ́tì iye arahamu rahimin ah, eléyìí ni kìtàbùl wùdó <clears throat> a ti parí ọ̀rọ̀ nípa kìtàbùl ẹ̀l a fẹ́ bọ́ sí kìtàbùl wùdó ilé ni agolé ọ̀rọ̀ tó fẹ́ máa sọ fún wa nípa àlùwùdó <clears throat> nípa àlùwàlá nítorí wá nípa rẹ̀ òun náà ni aya ọlọ́run ọba ilé ìtúnṣọba nusratu maida eléyìí tí ó ń fi ọ̀rọ̀ àlùwàlá tó ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa. Àyà yìí níbi àlàyé rẹ̀ tá ànábì sallallahu alayhi wa sallam tó ṣe òun ní ó jẹ́ kí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ kó yé wa ìyẹn ló fà á ló jẹ́ pé a máa àwọn àdìs. níbi àyà yìí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn kan tí wọ́n ń pera wọn ní kùránì yún wọ́n ní tí kùránì bá sọ nìkan làwọn fẹ́ gbọ́n tàwọn kò sí tọ́ka pẹ̀lú pé ànábì wí níbi àyà yìí tó wáyé pé kùránì yún nìkan bá fẹ́ jẹ́ tí wọ́n fẹ́ gbọ́ pé ànábì sọ á rí i pé wọ́n sì kẹsẹ̀ bọ́sẹ̀ níbí wọ́n sì kíni wọ́n kẹsẹ̀ bọ́sẹ̀ torí wípé àwọn kankan kan bẹ́ẹ̀ bí tó wáyé pé kùránì ti sọ ni kò ní jẹ́ sí pé bàtí ń sàlùwàlá òun láàmú sàlùwàlá torí pé àyà tó sọ̀rọ̀ nípa àlùwàlá òun náà ní eléyìí àfọ àìmọ́ Bukhari wọ́n gbé báàbù yìí wá ní báàbọ̀ máa já àfẹlẹ̀ odò nǹkan tó wá láti inú àdìsá nábì sallallahu alaihi wasallam nípa òun ní báàbù yìí jẹ́ ẹ̀ bákan náà wà kọ́ọ́lì láì tààlà àti èyí tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ti ṣe ọ̀rọ̀ ọlọ́wọ́n bá náà tó sọ nípa rẹ̀ wọ́n akọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tọ́lọ́wọ́n bá àlékè ọlá sọ nínú súrọ́tòl máìdà àyà sixty six àwùjọ́láì nínú ṣètò ní rajim ọlọ́wọ́n bá àlékè ọlá ní ìdá kóńtùn ìlà sọlá fọ́ọ̀gọ́sílù akùn wà wamsa'u bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn. ọlọ́wọ́n bàbá àlekọ́ láwọn ní idha qumtum ila as-salah tẹ́ ẹ bá fẹ́ lọ kírun yẹnni pé tẹ́ ẹ bá dà níyàn pé ẹ fẹ́ lọ kírun. faghsilu wujuhakum kẹ́ ẹ tó lọ kírun ẹ fọ ojú yín abẹ́rẹ́ nǹkan ẹ ti kẹ́ni ẹ fọ ojú yín wà aydiyakum ẹ sì fọ ọwọ́ yín méjèèjì ila al-marafiq dé kókó ìgbọ́n wàmùsáwù bí rúùsìkùn kẹsì pa orí yín wà arjulakum ila al-ka'bayn àti ẹsẹ̀ yín dé kókó ọrùn ẹsẹ̀ ẹ̀rí pé bí àyà sí wà lọ́gùn àdáni léyìí tó yẹ pé bàbá ti tú báwọn náà á sọ yìí pé a ti tú àyà tọ́lọ́wọ́n bá lè tẹ ọ lásọ. ṣùgbọ́n pẹ̀lú bá a ṣe tù yìí tábà ní ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ yìí pé fagosílì ojú akùn ẹ̀fọ́ ojú yín ṣé táwa fẹ́ sàlọ̀ láti ṣe láti gbómi kalẹ̀ sójú nìkan là á kọ́ máa fọ̀. a rí i pé àwọn tí wọ́n rẹ̀ pé Kùránì yìí nà làwọn agẹ́sí wọn ò ní kọ́kọ́ fọwọ́ níbẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ àlùwàlà ilé jẹ ká mọ̀ yìí pé ẹ̀sìn wa kùránì jẹ́ ìpìlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n al-mubayyin ẹni tí ó ṣàlàyé bá ti gbọ́ yé òun lànàbì tọ́nà torí ọ̀nà wáyé náà nìyẹn bá lóbi sí pé wa àwa náà máa mú látọ̀dọ̀ àwọn onímímà ìyẹn lànàbì sallallahu alaihi wasallam bí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa níbi àwọn o pẹ̀lú ká kọ́kọ́ fọ ọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta tàbá wà pọ̀ tán lẹ́ẹ̀mẹ́ta ìgbà yẹn ló kó ká yọnu ká sì fi mú àwọn kà ní sẹ̀ǹtẹ̀lé bó tilẹ̀ jẹ́ sí mi pé àwọn olùmọ̀ wọ́n rí ti ojú yẹn wọ́n ní wájíwù tàbá ní wájíwù náà nínú èdè lárúbáwá tàbá ní àlèwájíwù fèsì báyìí náà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n tàbá sọ bẹ́ẹ̀ náà pé wọ́n tún ti àkùtọ́ lọ́n imú àtẹnu náà wà ń bẹ̀ torí pé ara fèsì náà lòun náà wà imú àtẹnu òun náà wà ń bẹ̀ ṣùgbọ́n tá a bá sọ bẹ́ẹ̀ náà bó láti fẹ́ ṣe é ó kù kẹ̀síyà ọ̀gọ̀rọ̀ náà lómi lé ní tó bá dé ń pé ń sàlùwàlá lọ́wọ́ yóò bomi sẹ́nu omi wà lẹ́nu rẹ̀ yóò máa fi ká yọnu báyìí ìfikáyọnu ò sí nínú àlùwàlá ìfikagbo ẹnu ẹ kò sí nínú àlùwàlá ṣíṣe omi fífi ẹnu wa yí omi padà lẹ́nu òun ni wọ́n ń pè ní àlùmọ̀dùmọ́dọ̀ a rí i pé tọ́wọ́n sọ̀rọ̀ lálẹ́ wọ́n ní ìsìnkú nígbà tó wọ́n bá lọ ládé bí ẹnu lọ́sẹ̀ tó wọ́n mú pákó lọ́sẹ̀ máa fi bu ẹnu. iṣẹ́ tí pákó brush tá a fi bu ẹnu tó ṣe òun nìkan yẹn ń ṣe. ìdá ní táwa nídìí eléyìí o a ti kọ́kọ́ fi ọwọ́ wa fọ ìka wa ti kọ́kọ́ fi fọ ẹnu ká tó bí a bẹ̀rẹ̀ àlùwàlá ilẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ anábì láti máa bó láti yọ ẹnu yẹn nù ní òbí níjẹ́ gbogbo alùpùpù máa ṣe tiẹ̀ bó ti wù. bákan náà yìí mú ń kọ́ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa ń gbà fi ń ẹlòmíì àkàfọwọ́ jáwú báyìí rárá imú wa gẹ́gẹ́gẹ́gẹ́ láti fa omi láti tún fọ́n jáde padà. láti pélé yìí ẹni tó bá mọ̀ nípa rẹ̀ yóò wọ pé àfikún wa ní pààyàn lórí nígbà tó ò tí ì mọ̀ ṣe é bẹ̀ tẹ́lẹ̀ náà nì tó bá ti ṣe é bẹ̀ tẹ́lẹ̀ kò ní pa ọ lórí.

ẹ fọ ojú yín ẹgbẹ́ bá ti wá sọ yìí pé inú àlàyé táwọn abáàrí mú jáde pé táwọn ẹbí fi ń ṣe bẹ́ẹ̀ náà ni wípé ojú náà imú àtẹnu ti wà níbi fèsì yẹn lànàbí fi kọ́kọ́ wá yọ ẹnu yóò sì fi mú kó tó wá fọ ojú náà lẹ́ẹ̀mẹ́ta ojú táwa ń sọ náà bẹ́ẹ̀ lẹ́mẹ̀ẹ́ bá fọ ojú náà bẹ́ẹ̀ lẹ́mẹ̀ẹ́ bá fọ ojú gbúdúgbùdù báyìí ó ní àtúntúlún ó sì ní àrùn túùlù ni pé nbolo ti bẹ̀rẹ̀ nbolo parí sí ìyẹn ni mímọ náà bí ti ṣáà ìyẹn ni pé níbi tí irun ti máa hù àbá tó wá níbi tí irun ti máa hù tá a sọ ìyẹn náà alàlẹ̀ àádà alàlẹ̀ àádà turukú gbàtà wọ́n pé bí tí irun ti máa hù ẹni tó bá parí ńkọ́ àjẹpẹ́ láàrin orí lòun ti ni bàbá rẹ̀ hàn àádà ìyẹn ni pé bí tí ti máa hù léyìí tó jẹ́ àádà tán ìtumọ̀ àádà tán pé bó ṣe máa ń rí torípa alẹ́ rẹ ni títì ẹ bẹ̀rẹ̀ láàrin orí kò túmọ̀ pé kọ́ bẹ̀rẹ̀ láàrin orí o ibi títì wọn ti máa ń wájú yìí náà ni kò ti bẹ̀rẹ̀ tiẹ̀ náà yóò sì parí ẹ̀ sí ìjàgbọ̀n níbí ṣùgbọ́n ìwà ńlẹ́ ńtẹ́lẹ́ bá bọ́jú báyìí gbogbo ibi tó yẹ kó mi eré kò ní débẹ̀ gbogbo ibi ọ̀sán amú báyìí omi gbọ́dọ̀ débẹ̀ bákan náà lẹ́ẹ̀bù báyìí ọgbọ́dọ̀ débi ẹ̀gbẹ́ etí wa báyìí gbogbo òdè tí wáyé wà mẹ́ èèyàn fọ ojú débẹ̀ ló bá lóbi jẹ́ sí wípé àwọn ọbọ̀ ọkà bomi ọbọ̀ ọkà ìjìnà gbà báyìí ó sì ṣe báyìí àbọ̀ báyìí eléyìí ni kèfí àbá ti fọ ojú ẹ̀pá kọmọ sàlàyé gbàtà wà tó bá wà àdìsí náà lọ lórí ẹ̀ bákan wa ẹbí akọ̀n àtọwọ́ méjèèjì ẹ̀rí pé ọwọ́ méjèèjì náà ní ó tún lè kẹ́ni ó kó àtẹlẹwọ́ náà sínú ṣùgbọ́n rí tó bá àtúbọ̀ wọn pọ̀ á rí pé àníbi ọkọ̀ọ̀kọ̀ fọ ọwọ́ lákọ̀ọ́kọ́ ìyẹn ọ̀rọ̀ wọn wáyà níbi ọkọ̀ fọ̀ bàtẹ́rẹ́ wáyà àtẹ̀yìn wọn wáyà níbi ọkọ̀ lẹ́yìn ìgbà yẹn náà lọ́wọ́ ní yóò sì fín mú yóò sì jẹ́kẹ́ni ojú yóò sì wá tún fọ apá tí ọlọ́wọ́ bá báwa tó wá tún fọ náà jàmá ń bí yìí o tó wà mo fọ gbogbo ẹ̀ náà délẹ̀ padà dọ́nà yẹn padà bá a ti bèrè léyìí ibi omi ò ìtumọ̀ màrọ́bìkì yìí ni wípé o mi tá a bá ṣe yóò mú un débi ẹlòmíì ọkàn ṣe kò ní kọjá bí ìtara òkú òsì parẹ́ ọ gbọ́dọ̀ wa àbúrò ni báwọn bá tún ṣe àwọn máa ṣe débi wọn ni gúrọ́tà wọn dá àlùmọ̀hàjẹ́lì gbélé yìí ò àlùjọ́jẹ́ rẹ̀ dájú àfáà àbúrò rẹ̀ kò jẹ́ dandan ká máa kọ́sì wọn níbẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ náà kò sábúrú mẹ́ ṣùgbọ́n ọ̀tọ̀ wá ṣe bẹ́ẹ̀ tó wá rẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ tó wá ní ìbáfà àbúrò rẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ òkú tá ànábì náà sílẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ bọ̀ ọ̀rọ̀ tó ń sọ yẹn àbí ti ń ṣe lójú ayáda ànábì ọ̀tá kò torí pé kíni ó ní kankan tó ń fi sojú kòkòrò ànábì sọ̀rọ̀ gúrọ́tù hajjari nìyẹn ni pé àlùwàlá ìmọ́lẹ̀ ni ó lóun wá wò pé kálùwàlá ìmọ́lẹ̀ àlùwàlá ń kó dé gbogbo ara àwọn níbi ànábì sọ̀tà kò lójú ayé ànábì sallallahu alaihi wasallam eléyìí nínú àwọn nǹkan tí ń bẹ nínú àlùwà láti jẹun lélẹ̀ yìí bákan bá wa ó ní wàmsa òbèrè òsìkùn ẹ pa orí yín náà ẹ orí àárẹ̀ orí àárẹ̀ orí ni ọlọ́wọ́n bá àárẹ̀ pé ọlọ́dà etí etí náà nínú àwọn nǹkan táwọn afáàsọ náà ni wípé orí tí ọlọ́run bá lè tẹ ọlá dákọ̀ yẹn náà etí náà ti wà ń bẹ̀ torí pé ń bo létí wà àròyìn náà ló wà ṣùgbọ́n àlè gbọ́yé tí ẹ̀jẹ̀ nípa ànábì lọ sàlàyé fún wa tí ẹ̀jẹ̀ ànábì lọ sàlàyé orí lọ́lọ́run dákọ̀ orí nìkan lágbọ́yé pé ká bomira orí wa ṣùgbọ́n ọlọ́run bá lè kọ́ láti sọ yẹn ó ti sọ etí náà papọ̀ ìyẹn lànàbì sallallahu alaihi wasallam ló fi jẹ́ wípé omi tá ànábì bá bù báyìí láti fi pa orí báyìí tó wá ti mú lọ yìí ó sì dá padà síwájú òun náà ni ó fi pa etí kò sì sẹ́ni bomi mi. àwọn ti pa etí ó ti lálàyé bá ti ṣe ìka wa méjèèjì yóò ṣiṣẹ́ dáadáa mbẹ́ eléyìí ọwọ́ nu etí tó wọ́n fọ gbogbo nu etí láyé gbogbo etí láyé wọ́n ó nu gbogbo ẹ̀ báyìí eléyìí tó wà lẹ́yìn òun náà máa yanjú gbogbo awọ ẹ̀yìn báyìí òun náà yanjú gbogbo ẹ̀ tí gbogbo ó ṣe kéne tó yóò yí gbogbo ẹ̀ ká ìgbọ́n mẹ́lẹ́ ló bá pátí ó ti parí ẹ̀ náà nìyẹn rárá o gbogbo bíi omi ó sì ìkàtà ìkàtìfábẹ̀lá yóò ṣe gbogbo sẹ́ẹ̀dẹ̀ bíi pé yóò wọ gbogbo inú etí báyìí tẹ̀yìn náà wàá sì fi omi tó wà gbogbo ìyẹn àtàǹpàkó wa àfi nu gbogbo ẹ̀yìn etí báyìí náà eléyìí ni kẹ̀síyà bí anabi sallallahu alayhi wa sallam bó ti ṣe àlùwàlá pẹ̀lú pé wàmùsà obìnrin ó sì kù. àwọn kan nínú àwọn nínú àwọn táwọn náà ń ní wọ́n bẹ́ẹ̀ ká pé àwọn àfáà ní pa wọn lórí ń bí torí pé báwọn ti ọ̀rọ̀ náà sì jọra wọn ó sì jọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ ara tá a fi sọ fún wa nìyẹn pé bí nǹkan bá tiẹ̀ fẹ́ dàrú mọ́ ọ lọ́wọ́ ṣé pé ànábì ṣe nǹkan yẹn láyé wọ́n ní wà arjulakum ilal ka'bayn wọ́n ní kẹ́ni wọ́n ní wà arjulakum ilal ka'bayn wọ́n láàrin wípé lọ́dọ̀ táwọn wípé lẹ́yìn ìgbà tí ọlọ́run bá lè látọ́ ní wàmúta ó bírú ó ẹ pa orí yín ó sì fi tẹ̀lé pé wà arjulakum ó fi átìkù tẹ̀lé bẹ́ẹ̀ a jẹ́ pé ẹ pa ẹsẹ̀ yín náà dé kókó ọrùn ẹsẹ̀ ni abẹ́rẹ́ nìkan kò rí ìdíkà fún ẹsẹ̀ pé ẹ bomi nù ú ni torí pé kí ni o wá àrídúlà fún lọ́tẹ̀lé ọlọ́run mú fíìlì mi wá lọ́tọ̀ kò yé kò mú fíìlì mi wá lọ́tọ̀ ọkàn ni wá àrídúlà fún ìlànà kàbí tó wà ní pété wá ti pa orí tán o ẹsẹ̀ pa ẹ bomi nù ẹsẹ̀ náà ni kò ní ìdíkà ẹ̀fọ́ bó tilẹ̀ kẹ́ni pé nínú ilmi náàwù tí wọ́n sọ náà tí wọ́n sọ yẹn náà fatọ́wù náà ni torí pé kí ni tó bá lọ jẹ́ sí wípé wá bùsà wúbí rùkúsì kún wá àrìjúlà kún tí ó ní wá àrìjúlì kún lọ́yẹ kó wí. àwọn ẹgbẹ́ wá àrìjúlì kún lọ́yẹ kó wí torí pé bí rùkúsì kún báwo járì yẹn ó fún rùkúsì ní járì. àrìjúlù náà sì ní òun náà yẹ kó gba járì tẹ̀ kúrò àbájá ìsúná yà sọ́ọ̀fù mọ̀dọ́fù ní pàmdọ́fù ilé yìí ó sì kí ni o. yóò wá mẹ́tìrú mo rò pé yé wa ẹsẹ̀ onídìí fífọ̀ ẹsẹ̀ ó pa ẹsẹ̀ náà ni. mo rò pé báyìí ní ìpè ìtọ́wálé jù náà ọ̀rọ̀ náà ni wípé ẹ mọ̀tì ẹ̀já dààmú ara wa ṣé bá anábì sàlùwàlá láyé àwọn sọ̀rọ̀ àríwá anábì sàlùwàlá sá anábì pa ẹsẹ̀ ni àbọ̀ fọ ẹsẹ̀ anábì fọ ẹsẹ̀ ni. ìdàn wá àrìjúlẹ̀kùn yóò túmọ̀ sí wípé wá àrìjúlẹ̀kùn átìfù yẹn ó padà síbi kíni ó padà síbi fagisilu wudu àkọ́m wá àìdíyà fún wá àrùjúlẹ̀kù ẹ̀rù pé èyí ń lọ bára wọn pátí àwọn bára wọn mọ̀ lọ́wọ́ pé èyí ẹ̀fọ́ ojú yín ẹ̀fọ́ ọwọ́ yín ẹ sì fọ àwọn ẹsẹ̀ yín náà ìlànà kan báyìí dé kókó ọrùn ẹsẹ̀ báyìí sọ lẹ́ẹ̀kan yẹn náà lòun náà bẹ́ẹ̀ ló ń bá fọsẹ̀ kò ní ju bí lọ kókó ẹsẹ̀ báyìí omi ò wá ní débẹ̀ àáfọ̀ tómi ó débi òun náà báyìí hmm? omi ó débi òun náà báyìí gbogbo bí ihò ẹsẹ̀ yìí àjẹkómi ó débẹ̀ àjà ọmọ níka wa báyìí gbogbo ọmọ níka yìí lájẹkómi ó débẹ̀ pẹ̀lú mọ́sálà yọkọ̀ sí gbùgbù báyìí rárá èyí sálò wà lábẹ́ gbogbo inú ọmọ níka gbogbo bí kòtòkòtò báyìí gbogbo ẹ̀ náà ni èèyàn máa ń fọ̀ eléyìí jẹ́ àlàyé tí mẹ́bí àyà yìí kátó wá lọ́mbẹ̀ àbáwa abu abdullahi kọ́lá abu abdullahi wọ́n ní wàbáyà ní nàbí sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì sálàyé o ànàfọ́rọ̀dọ̀lù ùdú a pé ètò jẹ́ ọ̀ràn yẹn àlùwàlá ṣíṣe fún wa marratan marratan òun náà lẹ́yọ kọ̀ọ̀kan yẹn pé ká fọ wọ àwọn oríṣiríṣi tá a sọ yìí ká fọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan òun lọ́ràn yẹn kágbọ́n tá à sọ yìí o kọ́mọ́dé pẹ́ẹ́lú ká sẹ́pà ni wọ́n sàlọ̀ lálẹ́ mẹ́ta mọ́ àlè sí náà tó wà níbi náà sí ilẹ̀ mẹ́ta ṣùgbọ́n tá a lè ká mà ní wípé èyí tó jọ́ràn yẹn bẹ́ẹ̀ òun náà ní kíni òun náà ní ká sí ilẹ̀ kọ̀ọ̀kan tó bá lè máa nígbà kẹ́lẹ́ àyẹ̀ ah, ah, ọkọ̀ kalẹ̀ ń sọ̀rọ̀ lábàáyé ni tẹ́ ẹ̀ tó gbé tuntun dé báyìí èyí tó jẹ́ ọ̀ràn èèyàn bẹ̀ náà ní kíni òun náà lè kọ̀ọ̀kan mẹ́tẹ̀ẹ̀ta náà sì là nábì ṣe wọ́n ní wàtò àtọ̀ àìdọ̀n ànábì náà sàlùwàlá mọ̀rọ̀tẹ́yìn ó ṣe lẹ́ẹ̀mejì sàláàtà wà sàláàtà ànábì ṣe lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n o wà làm yẹzid alàtàlà ànábì ò ṣe kọjá mẹ́ta ó ṣe lẹ́yọ̀kan ó ṣe ní méjì ó ṣe ní mẹ́ta kò sí mẹ́rin tó bá ti di mẹ́rin ó ti di eré ó ti di ìsirọ́f ó ti di ìsomilófò ìsirọ́f nìyẹn islam ò fẹ́ ká ṣe kí ni kò fẹ́ ká máa ṣe táǹpé ní ìsirọ́f wọn wà kárí àlọ́lẹ̀ ẹ̀lmí àlẹ́ ìsirọ́f sí àwọn olùmẹ̀sìn wọn kọ ká máa ṣe ìsirọ́f kí láǹ ní ìsirọ́f ìsòǹkàlófò ń jẹ́ ìsirọ́f ìwé ìsìnkẹ́dánù ẹ̀sìn wa kọ̀ ọ́. wàá yìí nàbí wa sallam ẹ̀sìn tó pọ̀ bákẹ́rẹ́ ká máa kọjá ká máa ṣe nǹkan bí lọ. ẹ̀rí eléyìí sì máa wáyé lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ náà wọ́n wá pé sáwọn tó ànábì ni àwọn gbọ́dọ̀ ṣe ànábì ti lọ ẹ̀ lè ṣe ànábì ti lọ. lókè ànábì sallallahu alayhi wa sallam àwọn kan náà sọ fún àwọn fẹ́ ṣe ju ànábì ti ṣe tẹ́lẹ̀ fẹ́ sèyìn ọba mọ̀ nínú àwọn tí wọ́n lọ bẹ̀tẹ́ lẹ́nu tó fẹ́ sí gbà nípa ọ̀kan lòun ò ní fẹ́ yàwó tó ń torí kóun ò lè gbádùn ẹ̀sìn ọ̀kan lòun ọmọ abijọ́ tí wọ́n gbà wẹ̀ ní ànábì sọ pé àníṣe òun lòun bẹ̀rẹ̀ lọ́wọ́ àti gbogbo yín lọ ọ̀kan lòun ò ní sùn sílẹ̀ ọmọ ànábì ní òun bẹ̀rẹ̀ lọ́wọ́ àti wọ́lọ̀ wọ́n tó lóò ní sùn máa sùn máa lásìkò tọ́mọ bí sùn òun náà máa sùn tó wò wọ́n tó lóò ní jẹun pọ́ máa gbà ànábì ní wọ́n tó lóò nífẹ́ yàwó ọ̀ èmi náà níyàwó lè láàrin yàwó mi rè èmi mo sì bẹ̀rẹ̀ lọ́wọ́ àti gbogbo yìí torí ìdí eléyìí ó lè kó torí pọ̀ fẹ́ sin lọ́hùn kọ́ wá pé bá anabi ti ṣe yẹ ìwọ lágbára ju anabi ti ṣe lọ ìwọ gbọdọ̀ ṣe ju anabi ti ṣe lọ ọlọ́run tó gbà anabi wá sáyé ó fẹ́ fi límìtì bẹ́ẹ̀ ni ó ti ṣẹ̀sìn mọ́ ni o ó fẹ́ fi sọ bẹ́ẹ̀ ti ṣẹ̀sìn mọ́ ni wọ́n ò tẹ́ ẹ̀ lé ṣẹ̀sìn tó anabi tó anabi tó níjẹ́ ni wọ́n ti fẹ́ ṣe náfìlà lóru tó ọkà sọ́tò bá kọ́ra rí ànábì ọkà sọ́tò bá kọ́ra yóò ká alẹ́ mọ̀rán lórí pé ń ṣe náfìlà péjì mélòó ni wọlé kà lórí lákàtà tẹ́yìn máa rọ lóbi jòkólẹ̀ gbogbo lákà mẹ́rin tó kì ò lè lu bá kọ́ra bí fẹ́ ṣe ara ti ń ṣe náà o ní déédéé bá ànábì ti ṣe eléyìí ni ó túmọ̀ sí wípé àti ẹ̀sìn náà bọ́lọ́wọ́n bá lè kọ́lá ṣe náà wa abẹ́lọ́wọ́n bá lè kọ́lá eléyìí ń jẹ́ báàbù ìbẹ̀rẹ̀ ìfárà tẹ́pẹ́lú ògùn ọlọ́run ní ìgbà míì tààtù mọ̀ ká àdìs a ó mọ̀ bọ́ sí àdìs alákọ̀ọ́kọ́ lábẹ́ báàbù yìí ó jẹ́ pé ìdàtà alákọ̀ọ́kọ́ náà ni ọ̀rọ̀ tí àfa wa àbú Abdullahi sọ wípé ànábì ti ṣàlàyé bá a ti máa ń ṣe àlùwàlá abẹ́rẹ́ ọba tààlà náà náà tọ́lọ̀ kó fi yé wa kó sì jẹ́ kí lílo rẹ̀ kọ́rọ̀ wá lọ́rùn wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahabi wa sallim salamu alaykum wa rahmatulahi wa barakatuh.